fún wa nínú hadith kan ó ní kúlù ummati yadkhuluna al-janna illa man aba gbogbo ọjọ́ mi ní ó wà lùjẹ́nà ọ̀yàfẹ́ tó wá ní èmi ò fẹ́ àǹfààbà pé báyìí ò ní fẹ́ wà lùjẹ́nà anẹ́bí ni ẹni tó bá ti tẹ̀lé mi tí ó ṣe tiẹ̀ níyànà ọ̀tọ̀ òní ó wà lùjẹ́nà ẹni tó bá ti gbẹ́rù gbọ́n rí tó ṣagídí ayẹ́kọ́ ní mọ́rí tó fẹ́ wọ́n ni ọ̀gá tó ń dráìpù ẹ̀ lọ pé ó yá ọ̀nà rẹ̀ ó yà kó lẹ́yìn

àbájọ́ òkèkèlọ ọlọ́run wíkẹ́ láàrin ìsọ oní kámọ́ lọ kí ní kámọ́ lọ gbọ́wà sí ẹ̀ kámọ́ bà fọ́nù tàbádó lórí eléyìí gẹ ó tó pé ẹ̀rí pọ̀ lórí ẹ̀ sárébí sọ fọ́nà náà sọ pé o tẹ́bá ti yápa rẹ̀ ìyẹn ló kó parun nìyẹn o alimọ́mù máàlì kẹrọ̀dé aláàfààlà àyẹ̀kú ọ̀rọ̀ àṣìmọ̀ aláàfààlà ó ní mọ̀ ní sọ́dà bídí àtàn ẹ tó bá gbé ìkẹ́ pàrọ̀ áwọ̀ hasanà pàrọ̀ áhà hasanà tó wá rí pé tó dá lówó ṣe àfíngẹ́sì lárugẹ náà ni ó lè màkọ̀dé sáàmọ́ anna muhammad sallallahu alaihi wa sallam kánà rìsálà iṣẹ́ ìyẹn kílẹ̀ mi pé ànẹ́bí òkú jíṣẹ́ pé ó ní torí pé ọlọ́run sọ pé ní ayé wípé ní oṣù fi nìyẹn ìtọ́sí sọ ni pé ànẹ́bí ò ti ṣẹ́ pé ìwọ́n tó mọ́ sẹ́jẹ́ jùlọ jẹ́mọ́ ìtawá fẹ́ wà ní àwọn ẹni ọ̀la káfẹ́sì bọ́lọ̀ ti fi ránà ju àwọn ọ̀sùnmọ̀ sallallahu alaihi wa alihi wa sallam káwọ́ wa dá apá kan dá apá kan sí o àbí káwọ́ dá apá kan dá apá kan sí o fádẹ́bí ṣe tẹ̀sì mo lè kírun tàgbọ́lọ̀ sí tó bá di wíṣàwẹ̀ mọ́ ìyàpá rẹ̀ o tó bá di bí kọ́lọ́ ní ọlọ́wọ́ lọ hajj bálẹ̀ bí tẹ́tẹ́ ní kò ṣe o tó bá dìbí àdúà ó lẹ́kọ̀ọ́ àdúà o àtìlẹ́bì náà lọ́lọ́ ní asàtàlátù fún òun náà ló ti fún abáṣeṣe pẹ́sàtàlátù kásàtàlátù o tó bá dìbí ìmúra bálẹ̀ bí tẹ́tẹ́ ní ó ṣe ní amúra kódà débi kátàkárà wọ́n àti tọ́lọ ní kíkọ́ àtẹnu ọjà yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ tó fẹ́ tó máa lọ sí mẹ́fà sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà ní tàbí ọdún ẹ̀mẹ́fà ọ̀rọ̀ rìbá àbí ẹ̀kọ́ àdẹ́bí tó ń parẹ́ náà

ẹ̀kọ́ bá lábẹ́ bímọ bábẹ́ ń tẹ́kọ́ mọ́ àbí tẹ́bí na wà bí mọ́sàn kọ́mọ ní súnlẹ̀ ẹgbẹ́ súnlẹ̀ bá lè dìde kọ́ abá àmọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀ bá lè dìde ìṣẹ̀dì ní ká ṣe o bàbá fẹ́ wà nù ìlànà ẹni ọba bákan náà nínú ìlànà àwọn ìjọ tí ó là òun náà ni pé wọ́n máa ń fẹ́ràn sọ̀hábà nẹ́bí pépà ní fẹ́ràn wọn torí pé ìlànà bí ẹ ẹgbẹ́ pàǹkẹ́ tẹ́lẹ̀ ká fẹ́ràn pépà ní fẹ́ràn wọn afẹ́ ká fẹ́ràn yẹn

bẹ́ẹ̀ bá ní gbogbo sàhábà ìjọ tí ìsìláàmù dé kìí ṣe bíbí àtẹ́lẹ́ ṣe yìí o tá ń lọ bọ́ síláàmù tá ń bọ̀ àbí tá ń pèrún wọ́n lè pèrún lákọ̀ọ́kọ́ gbà ní ìsìláàmù dé tó dúlé àbí tó dú ogún lé sáàkẹ́fẹ́ ní gbogbo tí wọ́n kí ló fà á dé èèyàn kú olù rẹ̀ fọ́lọ̀ lómi àdébàmọ̀rọ̀ sọ́lá àtàfàábà ìlú tó ti ń jẹ tó ti mú sẹ́ni bí sí ẹ̀sílẹ̀ sínú tó ti agbọ́dọ̀ nífẹ̀ẹ́ sọ̀hábà àwọn ẹni tó bá jẹ́ ní ire àwọn pé àwọn sọ̀hábà lẹ́ni àkọ́kọ́ tàbá ti máa nàbí sàgbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ẹran bàbá ní kìíní kan àwọn àfá wa àṣẹ́kù wa wa wa <laughs> o àwọn nífẹ̀ẹ́ wọn tẹ̀lé lánàá wọn Tòkè àmẹ́bà Rọ̀sánlá onífàbà ńlá ìlànà sábà lámàdù. Pásítà ọlọ́run wà sáàbì kúrẹ̀ àwúwà lóòn, a ń sáàbì lè ní àkọ́kọ́, lẹ́yìn ànẹ́bì, minẹ́lì Mùhájìrí náà wà láàǹsọ́, a ń sábà nẹ́bì sí ìjírá àwọn ará Màdínà tó fún wọn lọ́wọ́. Àwọn ẹni àkọ́kọ́ nìyẹn, tí wọ́n ti wà lè ní ìnà sábà Fáná bá fẹ́ wáyọ̀ ọdún ọlọ́run, a tẹ̀lá wọn sọ àbàlò, a sì nífẹ̀ẹ́ wọn. Bábá dárúkọ wọn, àmì ní rọ̀dí aláwọ̀ ànìhùn. Kí láwọn sọ fún wọn? Rọ̀dí aláwọ̀ ànìhùn, ìta máa ń fi sí àdáyẹrẹ ọ̀sọ̀ àbàlò. Kọ́lọ̀ yọnu sí wọn. Sáwọn ní kọ́lọ̀ yọnu sọ̀rọ̀ bàbá yìí mú mi ní ibi Yorùbá yìí, ó ní ẹ̀ka ọlọ́run yọ́nú sí wọn àdúwà fẹ́ràn wọn kódà ó kọ ọrùn gan tó ní jẹ́ ó parẹ́ àbí nínú pé èyàn fẹ́ràn èyàn ni ẹ̀rí pé ní ọ̀rọ̀ ayé lè tẹ́yìn bá mẹ́laka àbí èyàn ńlá lọ́nà sọ àwọn àyè kọ̀ọ̀kan airport lórúkọ àwọn èyàn ńlá lọ́gbà pé èyàn ńlá ní láwùjọ àbí àwọn skú kọ̀ọ̀kan fẹ́rẹ́ ká ní ọmọ gbàgbọ́n sàárànù lẹ́bàdẹ́lẹ̀ lárọ́ abubakar kẹ́lẹ̀kẹ́ fún àbí tọ́lì bẹ́ẹ̀bẹ́ẹ̀ bí ká nílé skúù sí ká ní skúù kásọ́lọ́pọ̀ sọ̀hábà pé aláwọ̀ ẹni rere sápojú wílẹ̀ tẹ́jẹ́ kẹ́sì yí wọn bẹ́ẹ̀ tọ́lọ́lọ́ sáwà sí lẹ́yìn àdẹ́rì jẹ́mọ́ káwà lẹ́yìn kan lẹ́yìn ó máa bú wọn sọ̀hábà ṣé èmi àti ó yẹ ká mẹ́rẹ́rin ó yẹ ká rẹ́rin

jẹmọ́rẹ̀ káwàlá àwákan sọ́ọ̀tọ̀ ní iye tẹ́tàn ìbọn sàábà lórúkọ jẹ́ ìyẹn ló bàbẹ́gẹ́ tí wà jẹ́ tíríkọ́tù nàíjíríà ó gbọ́dọ̀ dìbẹ́jẹ̀ sàábà ó gbọ́dọ̀ dìbẹ́jẹ̀ tí wà bẹnu àtẹnu àdígbà tó pẹ́pẹ́lẹ̀ wa nù ipa wọn lórí ní láwùjọ pírẹ́sẹ̀dì kò kópa rẹ̀ lẹ́yìn lẹ́yìn ọkọ̀ kẹwọn ní òṣọ́ fún mọ́lápapọ̀ káwà ní ọlọ́run bàbá káwà mọ̀ wẹ̀rẹ̀ ẹ̀ tó wà ní fíríkọ́tù nàìjíríà wọn kò ní ti bá torí pẹ̀lẹ̀ tá à ń ro kàkà kájọ wọlé ọlá nìyẹn a nífẹ̀ẹ́ sàhábà a tẹ̀lé lánàá wọn bákan náà a máa tọrọ ìta àti ìgẹ̀ a máa tọrọ ìta àti tẹ̀ láláṣẹ wọn a tẹ̀ lólórí inú kọ́fì náà bí àtàkùn ẹ̀jọ tí ó là ní o inú rẹ̀ sẹ́ni lára ní àwọn tọ́já alùsọ náà wọ́n a máa tẹ̀ láláṣẹ wọ́n a máa tẹ̀ lólórí alhamdulillah àwọn kàtí ìṣẹ̀lẹ̀ ń sí fi hàn ayẹ tọ́lọ̀ bá ọlọ́ni ẹ̀yin tẹ́ gbọ́nà wà gbọ́ lé ọ̀nà ẹ̀tẹ̀lé òjíṣẹ́ àtàwọn aláṣẹ nínú àtàwọn aláṣẹ àwọn aláṣẹ nínú wa pápájú lọ́nà jẹ́ mùsùlùmí ẹ̀rí pé ń ń fọ́rọ̀ àwọn ẹ̀sìn ní gbogbo pé ìdí ìjẹ́ nígbàtà ń sọ̀rọ̀ àwọn ẹ̀ẹ́sì ẹgbẹ́ ogbà àwọn tó jálù súnnà yìí tọ́sọ pé tó lórí bá ti sọ lókè ní o àwọn ilé ìwọ̀n ọ̀sọ̀ pàwọn ìlẹ̀ wà lórí òdòdó tí ẹni pé àwọn ẹ̀ẹ́sàkó àtẹ̀ẹ́sì kò sálù o a. kódà kó ìnáwó ní kí ìkẹ́lọ́ yíbò láti gbogbo àmùsùn lọ́la ẹlóòlẹ̀ rí ẹgbẹ́ sọ àwọn ẹdẹrú àwọn fílà ní ọba àdẹrú pápá ìwọ lọ́mọ̀ ṣùgbẹ́ sáàrí lápọ́lẹ̀ tí ó nìyẹn sáàfẹ́ torí rẹ̀ ọlọ́niwà ó nílé ámúrí mínkù ẹgbẹ́ ọ̀tẹ́ láàrín àtẹnu yìí ẹwà àwọn àwọn èèyàn lè ní sọ́lárù fún ẹ̀mí dáwùjọ́rú jẹ́ àpọ́lẹ́ dáwùjọ́rú jẹ́mọ́ aláṣẹ mùsùlùmí wọ́n ni lọ́bá ti náà rótù ní tó lẹ́sì ṣe nílànà tánẹ́bì sọ̀rọ̀ àdígbà tánà lè sọ pé ní tí oṣù ẹwà oṣù tẹ́bárí ẹgbà tẹ́bàgbà ẹjọ́ fún kàpọ́gbọ̀n tánà lè gan sọ pé jọ́ kan pàtó ní òwọ́ sí àti kàpúlẹ̀tì òní wọ́n mọ̀lẹ́ ní tí wọ́n mọ̀ láyà lẹ́ni tẹ́ẹ̀ kàpúlẹ̀tì kan gbà ẹ̀nà ni a ní tẹkinọ́lọ́jì tẹkinọ́lọ́jì ó wáyé kàpúlẹ̀tì kan gbà ẹ̀nà ó sì ní ọpọlọ Adébà Mọ̀sílọ́dọ̀ Sọ́lá

a sì ló lórí ìlú jẹmọ́ kí ní ṣẹlẹ̀ ara tí ń fa ìpínyẹlẹ̀ yẹlẹ náà nìyẹn jẹ́gbùsọ pé ubùsù húrù àṣà àwọn ẹgbẹ́ jọ̀gá àfẹ́ juwọ́lẹ̀ fẹ́ tó wà láṣẹ àwọn tí ó pọ̀tù náà ní ẹṣẹ́ yìí a máa ń tẹ̀lá láṣẹ tó gbàgbé pé tálàṣẹ yìí sọ ètò bẹ́ẹ̀lì mọ̀ ní àbí tálàṣẹ wá sọ náà ni pé ẹwà oṣù ìtàdé bí ẹjọ́ ni ẹ àwọn tó bá lè rí ìlà tọ́jú ẹ̀fà Ibùnà ọmọ rẹ̀ sọ pé ní àwọn lọ wá oṣù, òun kàn rí, òun náà rí báyìí, òun dẹ̀ padà fọ́lá lẹ́gbẹ̀ẹ́ àmọ̀ ró tún gbàtà lọ wa. Adéṣẹ́ rí, àdébí bẹ̀rẹ̀ àwẹ̀, ó dẹ̀ wé yẹmọ lọ kéde fáyẹ̀ pé ẹgbà àwẹ̀. Wọ́n fọ́rọ̀ ọlẹ̀ fálátẹ̀ ni, èyàn ní ó jẹ́ kẹ́dọ̀ àmọ̀ sùn ní sọ̀fún. Jẹ́mọ́, ẹ wo àwọn ọdún tá a ti bí ọdún mélòó, ọdún àwẹ̀ gbogbo ẹ̀ ń papọ̀ ni. Irú pé àǹkẹ́ tó ń ṣe ó ti wáyé ti pẹ́ àwọn ọ̀kẹ́ tó ẹ̀fẹ́ jí padà ní. Ìyẹn láti nígbà fún ọ̀bẹ̀bẹ̀ yí padà ní mẹ́kọ̀ọ́ra àwọn ẹjọ́ tọ́mọ̀ mú jọ́lẹ̀ ìyẹn ló ṣẹlẹ̀ nínú ọdún ìdí ẹ̀fífìrí eh, ọdún tó lọ sẹ́mújọ́ tó yẹ pé títí tọ́nù padà rí tó tún lé ó padà yàtọ̀ ẹ̀rìgbọ́n juwọ́lẹ̀ ẹkùn àti méjì ìdí bá pípé yẹlẹ yẹlẹnu tí ò bá ti fẹ́ báwọn ẹni ànù lọ ètò lórí bá sọ níbi ìtẹ̀lé olórí alùsúnnà ẹ̀lẹ́gbọ́ká alùsúnnà gidi kan ó ma sọ̀pọ̀tì protest ìdíndà òjọrú ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ni protesta nígbà báwọn olórí àánú nígbà fún wa tí wọ́n dàrú alùsúnnà ní sàkọ lórí kò sí ṣe wá àtíkó lórí anẹ́bìnrin tó bá rákèèsí lọ́dọ̀ olórí kó lọ bá ó pè sákèèsí kó má lọ rí nígbà rẹ̀ lọ́jọ́ júmọ̀ lórí pé ṣépù yẹn àwọn tó tọrọ fáwọn ìjọba tẹ́lẹ̀ ìdílé a àwọn sọ́nù ọmọ ìlú tí ìgbẹ̀ẹ́ ti bàjẹ́ tó gbé tó ń sọ inú òwú ọkàn àwọn èèyàn lè tẹ̀ sí níta àbójọ́ kan tó bá padà dá gbogbo ẹ̀rú ìtọ́ fẹ́ yí padà wọ̀n ní yí padà ìlú tó alẹ́gbẹ́ tó dàrú ẹwọ́n tó tẹ̀lẹ̀ Libya ẹwọ́n tó tẹ̀lẹ̀ Syria ẹwọ́n tó tẹ̀lẹ̀ Yemen ẹwọ́n tó láti lọ́rọ́ rìn èdè tí wọ́n fàní yẹn tẹ máa rẹ̀ ní sọ farajọ súnmọ́ àádùsọ́rọ̀ àìdẹ́ ìfarajọ wá ní ìlànà ẹwọ́n tẹ́lànà ẹwọ́n alùsẹ́ pọ̀pọ̀ tó tẹ́lẹ̀ anẹ́bì ní ẹjọ́ bá ti ní nǹkan lọ́nà lórí tó pọ̀ kó fọkàn kan tó bá lágbára tẹ̀lé kan ó wá tẹ̀lé níbi yìí tó tako tó tako ẹ̀sìn báàlù sílẹ̀ sí mọ́ báàlù sílẹ̀ sí mọ́ ènìyàn tó gbélé nínú àwọn ìròyìn tí a rí lára ẹ̀ tó fẹ́ jẹ́ ìlànà tí ó mẹ́rin ìlànà tí ó láàdì ìròyìn náà pọ̀ mọ́dí ẹ̀ta sọ̀rọ̀ yìí ká mójútó àfúdání ìṣókè ọ̀rọ̀ wa ni pé ànẹ́bì sọ pé ìjọ yóò ẹyọ̀kan ní ó là bàbá bẹ́ jẹ́ olóye ọlọ́gbọ́n tí tó kí wà nẹ̀ ní pé bóòlù èmi ló ṣe wà ní ẹyọ̀kan bàbá bẹ́ wà kí wọ́n ròyìn wọn ara ròyìn wọn náà ni pé àdìsọ́kàn ọ̀rọ̀ àmì ìtẹ̀bọ̀ bákan náà ìtẹ̀lé àtìtẹ̀láwọn aláṣẹ wa bákanáà ajínà sí ẹlẹ́yàmẹ́yà àpàáfún oríṣìíríṣìí ní máa ń ṣẹlẹ̀ láwùjọ ayé ti máa ń kọ́ wa àpàáfún lọ́gáwí ó wà àríwẹ̀kọ́ elédè kẹrin àwúsá ni àánú ni Yorùbá ni ẹ ó dẹ̀ lè wà láwùjọ kẹ́ẹ̀tẹ̀ ní kírun lẹ́yìn ara yìí ẹjá rẹ̀ ni mọ́sára ti tọ́ kílẹ̀ mọ́ tó ti yẹ ìdípin bẹ́ẹ̀ láyé ànẹ́bí àgbẹ̀yẹ oríṣìíríṣìí àrẹ̀ tó wà ràdùmánù fàárì tó wà gẹ́gẹ́ ló Persia sáàmà lókè irú àwọn bí Iran tí Turkey ló ti wá ara wọn náà ló wà Bilal yẹn tẹ̀lé yẹn dúdú lòun ó wà lára wọn kò sí kankan lẹ́yìn Rúmi ó ní ìlú tó náà ti wá lókè Islam ti parọ́ pọ̀ ìgbẹ́nu wọn bí lọ pé ní àbílẹ̀ ìsìláàrí làábàlì ìsìwà Islam bàbá tèmi ìfàfàfà Rúmi kọ́ ìsìn àwùtẹ̀mí ni báyẹ̀ bá ń fìdílé wọn sapọ̀ Islam ní ibi South kámọ̀ ìdílé ara wa bá ti yàtọ̀ ìkámọ̀ ìlú ara wa iṣẹ́ ti sọ nìkan ní tó burú bẹ̀ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ mọ́ fi yẹn á ẹtí bá jára ló wa ọ̀tọ́rọ̀ àdébáṣe àdétò lẹ́yẹ̀ àdéfúnlọ́mọ nìkan ló máa kó akẹ́yìn pẹ́lẹ́kẹ́lẹ́ ní ọjà bá ti yàtọ̀ alìmọ̀dẹ̀rásì ti mọ́dẹ̀rásà wà àwàkan àdàbí àwàkan ìwàdìgàbí tó tó bá àwàkan ní kíníkà ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá délẹ̀ ẹgbẹ̀rẹ̀ kẹ́kẹ́ kó mọ fáyàrá wọn kúrò tí ẹ̀yẹ bá takẹ̀ẹ̀sì gan àwọn èyẹ fáyàrá wọn tó bẹ́ ti mọ fáyàrá tó bá takò lè kí wàrà wọn ilé kí òye tàbí jẹgídí àbí tẹ́sí sí o sáfà lè kí wọn bá já sí mọ́tò báyìí tẹ́ ilé kí wọn sáà lóbi lọ́mùdì sí kò tẹ́ tí ó pè sí àkíyèsí lẹ́yìn ìyẹn náà dáa akẹ́kọ̀ọ́ mìkan tó tọ́ ẹ̀kọ́ ìyàbẹ́ ti mẹ̀sìn ìpẹ́ pé yẹ̀ láàrín fi ṣe ẹ̀sìn ìyẹn náà tó ń pín wá ẹgbẹ́ tó bá mọ́ tí ń lọ láwùjọ yóò jẹ́rìí fi sí ìsọ̀tí bó ti rí nìyí bákan náà àtàá tó fi lẹ̀ àlùmọ̀dáàbì mọ́dé àbí ti wá rèé àtàlá tó kérékàlà wá ń ṣe ìlànà kérékàlà wá ń rìn tí tó káàlù tún náà pé tẹ̀lé tún náà wọ́n ò fẹ́ mèdè tó ń sọ kò fẹ́ mọ̀ ní tó ń ṣe kí ni tó ti wá tó bá ti pàdé di tún tọ́nà bá ní gbédè rẹ̀ tí bá ti gbọ́ tọ́nà bá ti rẹ̀ ti pàdé ní kò pàwápọ̀ tẹ́lẹ̀ nínú àwọn nǹkan tí ó yẹ ká ṣe àpéèsí rẹ̀ ní ọ̀nà wàtàlá kí ó a sọ ikú bíi sáwà bí dáadáa fún aláyé àtọ́lọ́jọ́ gbéra kìíyàmù kí ó ti ní òkùnkọ̀ oríire fún aláyé wa àtọ́lọ́jọ́ gbéra kìíyàmù àti àwọn ìmọ̀ọ́mù wa lẹ́fẹ̀ẹ́sì àṣẹ àtúnjẹ́ni hanafi àbúyẹ̀sẹ̀rọ̀ ọ̀nà wàtàlá kí ó sàjẹ́ àlẹ́ wọn àti àwọn ṣẹ́kọ̀ọ́ àbúlọ́wà àti àmúmọ́ríàm àti gbogbo àwọn ilé tó pátápátá wọ̀láyì àárín orí pa wọn tẹ́ wà nù ọjà tọ́tọ́ ní alẹ́kọ̀ ọ̀bẹ́mọ̀ ti ní òrèkóòrè káàpá mọ́ wá nǹkan ńlá ni ṣùgbọ́n tí nǹkan dé bá ń lọ dáadáa báyìí àwọn àfẹ́nà lọ́lọ́yẹ síbẹ̀ gbogbo ẹ̀tí ẹ̀ tó náà kí ọlọ́ba sánú àtàlá kí ọba àfẹ́lẹ́sàn lórí máa tó gbogbo ara ní ọjà náà ẹ̀fà àfáà bá lóyá bóyá ti náwó ní bóyá ti ẹwà gbówà sí sáàbá dìde ń gọ́ Ọbí ẹgbẹ́ ní báwọn àfáà wá ṣe dúó dédé, àwọn táà ń gọ wọn náà dúó dédé, ọlọ́run jẹ́ máa padà sí aburú. Ogun tọ́lọ́run ṣe fún kálukú yín lórí ọlọ́run fi ìbàjẹ́ kan àlékún dáadáa, àlékún dúó dédé mẹ́ẹ̀sì, àlékún àríṣìkì tọ́lọ́kọ́ mi ta kálukú lọ́rẹ̀. Abẹ́nà wa sọ́nà wa tààlà àdójúkọ Rọ̀mọ̀dọ́n, ara àdúrà alẹ́ rẹ̀ náà là ń ṣe. Ọlọ́run jẹ́ kí bá ṣe fúnra alẹ́ yìí náà lágbàwẹ̀ Rọ̀mọ̀dọ́n, ọlọ́run fún àṣẹ rẹ̀ tí kún ìjọba lọ́wọ́ wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله